gbẹ́sẹ̀ sókè o gbẹ́sẹ̀ gbé bọ́ọ̀dì sókè o gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbé bọ́ọ̀dì yẹn kó ṣe kí ni kó gbé sóòní yẹn step up torí pé kí ni àsìkò ti tó fún ètò wa ètò yín ìjọya ìjọya lẹ́tọ̀ ètò níjọya tẹ́tí máa ń boogie down ní waving hands, you know, <laughs> shaking the body àti mọ̀ wípé kò gbà kólé kólé kólé kólé. No time to check time torí pé kí ni táwa ti wà ní bàbá yìí, a máa da pẹ́rẹ́pẹ́rẹ́ fàájì sílẹ̀ fún yín ni, òṣè òṣè. Yusuf Olúṣọlá ni orúkọ ti tèmi ọmọbìnrin Simeon tó níwé tábìlì ṣí sí aka funky ọmọ ilẹ̀ tó ṣe kíni tó gbásìkì tó dùn tó kí tó yí bóbó ẹ ti mọ pé tí n bá ti wà ní báyìí báyìí fàájì ti bẹ̀rẹ̀ nìyẹn agbami ìràwọ̀ agbami ìfẹ́ agbami gbogbo ẹ̀ pátápátá la máa combine together lórí combo fún kíni ìjọya àti bẹ̀rẹ̀ náà nìyẹn orin tí wọ́n kọ́ jù sí yín ẹ ti mọ̀ pé tí n bá ti fi orin wọlé báyìí orin yẹn gangan gangan number one on my list kíkà lórí yẹn gbẹ́sẹ̀ sókè o gbé di sókè o q dot q dot ó fẹ́ máa ṣáná wọlé báyìí lórí ètò àìsàn ìjọyà pẹ̀lú gbẹ́sẹ̀ ó yá gbé gbogbo ẹsẹ̀ kó gbé sóòlù ẹ̀ torí pé kí ni ìjọyà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni à ń bọ̀. ẹ̀rọ mọ́tò one fifty thousand ẹni tó máa takú lóru. gbẹ́sẹ̀ sókè o gbẹ́sẹ̀ gbé bọ́ọ̀dì sókè o gbẹ́sẹ̀ ah zankun yẹn ó ṣe kí ni ó perfect gan ni torí dot oh, oh my gosh tẹ́ bá ti rí q dot nínú fídíò ẹ ti mọ̀ pé natural ni ó wà very unique gbogbo àwọn orin ẹ̀ back to back tẹ́ bá ń gbọ́ Àjàǹsáré owó jọna àwọn olóṣogẹ òrìṣẹmọ ọ̀rọ̀ yìí kan in fact mo máa ń love voice ẹ̀ ó wà very very unique ó dẹ̀ wà kí ni ó wà very very perfect nínú nǹkan tó ń ṣe agbẹ́ fún q dot pẹ̀lú gbẹ́sẹ̀ nice video you see factory workers don boogie down in wọ́n fi iṣẹ́ rẹ̀ wọ́n ń jó ẹ máa rí gbogbo àwọn yìí lọ dancing fact ó ní ṣe ọ̀kan tí mo ṣẹ̀wò recently tó sọ wípé nínú gbogbo àwọn dance shows for now in fact gbẹ́sẹ̀ ṣe kí ni ó jáde sàgbà ó ṣe kọ̀wé ó ṣe fún ni one dot one dot one dot wípé kí ni ó gbásíkì ó dùn ó kì ó yí bóbó next on my list <laughs> ẹ fẹ́ mọ orin tọ́pọ̀ sukan ó ẹ̀ṣẹ̀ jáde ni o mr Shah. kò ṣe mr shaggy ọ̀ ẹ̀ mọ̀ mr shaggy hit me kò ṣe hit me rárá mr Shah featuring Ido kí gan lórúkọ orin yẹn ṣàwámà ọkọ̀ jẹ rush ẹ jẹ́ ká lọ gbọ́ ṣàwámà láti ọwọ́ Mr. Sha tí a bá padà dé àwọn orin kan wà tó sì ń ta yẹ́rìyẹ́rìyẹ́rì tó máa dì sí à ń bọ̀. mo lérò pé gbádùn mo ṣe ń jù sí yín back to back bumper to bumper lórí ètò wa yín ìjọya orin sẹ́pọ̀ tún who's baby òun gangan ni dami blitz tó feature Siddiq ó feature Naira Marley ó tún feature Mistro ẹ ti mọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìkọ́ńbò ni wọ́n gígan lórúkọ orin yìí jọ̀wọ́ àgbàyì a máa jọ̀wọ́ àgbàyì a máa jọ̀wọ́ àgbẹ̀yẹ lórí ètò àìtó yìí ìjọya à ń bọ̀. It's Diamond Records, baby. mo lérò pé gbádùn jọ̀wọ́ àgbàyì bẹ́ẹ̀ ni ìlú London wọn ti shoot gbogbo orin rẹ̀ bẹ́ẹ̀ ni ìlú London nítorí pé kíni ó yá yẹn nígbà máa ti ní gbogbo yín lo design to an American kind of look international ó gba ìgan ni ohun tó pọ́n súnkàn ni CDQ kíkan lórí yẹn four a.m. oops four a.m. rap ni mo lérò pé mo lè rap ṣé mo tiẹ̀ lè try náà but rap song ni rap two four seven rap ni ó ń try sọ fún mi pé kí ni i'm here i'm doing it fine CDQ four a.m. ẹ jẹ́ ká lọ gbádùn orin yẹn ká ṣe tún lẹ́nu you a little bit of rap à ń bọ̀. Thank you.

Miss Kiss featuring Slim Kate Bami mi mẹ́rìnlẹ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká lọ ṣe kí ni ká lọ gbádùn ara ìjọyà sì ń Bami yìí bá mi mẹ́rìnlẹ̀ bá mi mẹ́rin ok à ń bọ̀ mi ẹ rí pé mo tún ṣe kí ni mo tún fún yín bumper pack mo fi slim case tẹ́nìdì ìyẹn ọ̀túnba lamba ṣé ti wà online torí pé kí ni mo wà online ẹ ń gbádùn ara yín lórí ètò wa ètò yín ìjọyà ẹ mo orin tọ́pọ̀ sún kàn mo love orin yẹn gangan torí pé kí ni mo máa express ara mi gan pẹ̀lú ẹ̀ tẹ́ bá ń gbọ́ if hmm. you give me your love oh. Me, I could die for you, banana for you, eh, hey. banana for you, ah, banana for you. Ah banana for you bẹ́ẹ̀ ni láti ọwọ́ lax lax banana ẹ jẹ́ ká lọ gbọ́ ẹ wo fídíò yẹn dúdú pé àwọn fine girl kan wà bí tó ṣàǹtẹ̀lẹ̀ lax kiri pé ee banana for you <laughs> à ń bọ̀. mo lérò pé gbádùn orin yẹn banana for you orin tọ́pọ́n súnkàn òun gangan ni Wonder Wale Wonder Wale featuring Oríṣẹ́fẹ́mi orin send down fire nítorí pé kí ni àdúrà gangan ló bá dé ẹ jẹ́ ká lọ jó ká tún fàdúrà sí i tí a bá padà dé orin tápọ́sù kàn ẹ máa fẹ́ mọ̀ à ń bọ̀. oh no no no no no no no no no ẹ̀yin ọmọ ológo ẹ jáde kẹwà kọrin wálé wọ̀ndà ti dé ijó ijó ijó. <laughs> a ṣì ń tẹ̀síwájú <laughs> ẹ ti mọ̀ pé tí òrìṣà fẹ́mi bá ti wà nínú orin kan ó máa ṣe kí ni ó máa ń hit gan ni tẹ bá ń gbọ́ mercy of the lord calm down unto your children tẹ bá ti gbọ́ ìgbéyàwó aṣegudu orin oríṣiríṣi ni òrìṣà fẹ́mi ti gbé jáde wọ́n jẹ́ ṣe kí ni wọ́n wà on point gan ni orin tápọ́n sún kàn curly curly featuring tani lax kíkan lórí ẹ ṣọ́wà ṣàwàpá <laughs> kò ṣe ṣàwàpá o ṣọ́wà ni orin tí ọpọ́n sún kàn láti ọwọ́ curly featuring lax ẹ̀dákàlọ́ josie àmbọ̀. So all my babies around. Koli pon the banga, gospel on the beat. Ṣé ń gbádùn ara yín, ṣé ń down in? Ṣé ń wave hands, ṣé ń ṣe kíni, ṣé ń bọ́n gbogbo àwọn fats yẹn, ṣé ti ń enjoy Saturday yín mọ̀ pé ah, ah, tètò bá parí sí àwọn àpò oh my god funky funky yes Orísun jáde ni láti ṣe kíni kẹ́ gbádùn ara yín dáradára. Orin tápọ̀ sùkàn ó wà láti ọwọ́ bọ̀dá Temple Temple ni orúkọ wọn wá feature Ọlámídé Fire fire oops tẹ́ bá tẹ̀ ń gbọ́ fire ti mọ̀ pé iná iná ràn bẹ́ẹ̀ ni ẹ ká lọ gbọ́ orin temple featuring Olamide fire fire fire à <laughs> pé ń gbádùn ètò àìtó yín ìjọyà tí mo ṣe ń fún yín ní bumper to bumper to bumper to bumper orí sápọ́n àwọn rich things you know rich talk lórúkọ ẹ̀ ó wá feature city kill, ó tún wá feature dami q àwọn new act ó dàpẹ́ new acts ni dami q yẹn bẹ́ẹ̀ ni kíkan lórúkọ yẹn muso tábà nìkan muso ok muso ajẹ́bí kan bíi hailing muso muso muso ẹ ká lọ gbọ́ orin yẹn tí a bá padà dé orin kan wà tó gba yagiyagi lára mi à ń bọ̀. Talk loving baby. Oops. balẹ̀. à ń tẹ̀síwájú jí lásùn lásùn lórí Orísun torí pé kí ni àwa on point àdéhùn online jí másùn lọ́pọ̀ sùkùn ta ni bàbá jí másùn Edo West pẹ̀lú orin tó ń pè ní who who who ẹ jẹ́ ká lọ gbọ́ orin yìí náà for ṣáàkú yìí ẹ ká lọ gbádùn ara wa <laughs> à ń bọ̀. dicey oh my god. oh my god. Massive. Something just happened right now. Massive. I'm very angry right now. Dicey. Can you, call me, call me, call me. oh, ṣáàtì lọ. mo lérò pé gbádùn orin Ido West who tí mo jù sí yẹn bẹ́ẹ̀ ni àti fẹ́ máa ká ẹsẹ̀ ètò nílẹ̀ náà nìyẹn ìjọyà lẹ́tọ̀ ètò ní ìjọyà mo mọ̀ pé tí bá ti parí ètò ń sìn Bùsọ́lá oh my god mo ti sweat you thank you Orísun bẹ́ẹ̀ ni àmọ́ ẹ gbé ìpolówó ọjà wá gbogbo àwọn fídíò tí yẹn tẹ́ rí pé kò ti tayọ dáadáa ẹ gbé wọn wá kí n ṣe kí ni kí n add to my playlist kí n ṣe kí ni kí n jẹ́ kán jáde síta gbangba sí tí wọ́n ti bá rétò gbogbo àwọn nọ́mbà tí wọ́n máa lọ one on one lórí ètò bẹ́ẹ̀ ni Yusuf Oríṣọlá ni orúkọ ti tèmi ọmọ bíbí Simeon tó ní wọ́n tábìlì ṣe sí aka Funky ọmọ ẹlẹ́tọ̀ gbàásì lórí social media yẹn ti Instagram ẹ lè log on at Yusuf Olusola, lórí Facebook Busola Ọdún nọ́mbà mi lélẹ́yìn láì gba visa oh eight oh six seven five two one four five five lẹ́ǹkan sí oh eight oh six seven five two one four five five ní nọ́mbà mi tí a bá fẹ́ pè mí fún ìpolówó ọjà nìkan wọ́n fẹ́ fi sílẹ̀ sí ọwọ́ small doctor my people ẹ̀yin people Orísun ẹ̀yin people ta love jù ká wá fi gbogbo ire àti ijó ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ṣe ìjọya báyà. <laughs> ẹ̀yin tèmi báwo ni o. ṣé wá eh. ẹjú bá dígẹjọ lẹ́sọ̀lẹ́sọ̀ ṣé wá my people.